wẹ́ gẹ́gẹ́ bí olóyè Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe fi èròǹgbà hàn láti díje fún ipò ààrẹ tí a bá wo track record wọn àwọn tó ti ṣe sẹ́yìn ní láàrin 1999 síbi 2007 a rí àwọn ìparí bíbí tán kó ní ìpínlẹ̀ Èkó a rí àwọn àwọn kan tí wọ́n ṣe even kó tó dìgbà yẹn láyé General Abacha a rí pé nígbà tí wọ́n táwọn nàdẹ́kò sákò nàìjíríà so àwọn náà wà lára tó lọ so a gbọ́ pé ilé wọn ni wọ́n dé sí lọ́n tí wọ́n dẹ̀ tọ́jú fún àwọn àkókò yẹn but tí a bá wà nǹkan tó ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí so olóyè Bọ́lá Ahmed Tinubu wọ́n ní àlàyé láti ṣe fáwọn ọmọ nàìjíríà pàápàá nípa ohun tó ṣẹlẹ̀ ní bí ọdún kan ó lé sẹ́yìn nípa ti àwọn tó fẹ̀hónú hàn ní níbi toll gates a rí i pé wọ́n wà ní ipò láti dáàbò bo àwọn ọ̀dọ́ yìí tàbí láti gbẹnusọ fún wọn láti jà fún wọn but títí di àkókò yìí èmi ò rò pé wọ́n dúró síbì kan láti ẹ̀ ti lè jà fún àwọn ọ̀dọ́ yìí lápé kí ló kí ni àwọn wọn ló wà nídìí ọ̀rọ̀ yìí so gẹ́gẹ́ bí àgbà nílẹ̀ Yorùbá tí yóò lọ sí irukò bẹ́ẹ̀ tí kan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ó yẹ ká rí ipa tán máa kó lórí ọ̀rọ̀ yẹn ìkejì tẹ bá rí pé ẹ rí pé ọgbọ́n wọn ni ó mú kí òṣèlú tó wà ń ta àwọn ẹgbẹ́ tó wà ń ta tán ṣàkóso yìí ọgbọ́n wọn náà fi wọlé tí wọ́n fi fìdí ọ̀gágun Muhammad Buhari so wọ́n jẹ́ ọgbọ́n lẹ́yìn ìṣàkóso rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn tí wọ́n fi ìbò lé kúrò ń bẹ̀ àwọn ẹgbẹ́ wọn yẹn ìgbà wọn sì rọrùn ju àkókò yìí lọ so wọ́n ní wọ́n ní àlàyé láti ṣe fún wa ok nígbà tó pé ọgbọ́n yín ló gbé ẹnìyẹn wọlé tẹ́yìn náà bá wá wọlé ṣé kò ní le jù báyìí lọ ṣé kò ní burú jù báyìí lọ so tá bá ti lè dáhùn ìbéèrè yẹn ṣe rí bí wọ́n ṣe ń múra sílẹ̀ láti díje láti polongo máa bẹ àwọn ará ìlú ohun tí ò tán ìṣòro wa ẹ má jẹ́ ká gbà á kódà kan gbé àpò ráìsì kan fún yàn kò tán ìṣòro èèyàn ẹ má kí a ta ọjọ́ ọ̀la wa nítorí nǹkan máa jẹ tó máa tán ẹni tí ó bá lè fún wa ní ọjọ́ ọ̀la tó dára tíṣẹ́ máa wà ètò ìlera tí ó dáa tí ọ̀nà ó wà ó ní kí a jẹ́ ká dìbò fún ẹ má jẹ́ ká fi bóyá ènìyàn lówó bọ̀ ká wò ó kí ló ti ṣe ní àyíká ibi tó wà ká wo àṣeyọrí rẹ̀ ẹ̀yìn ká wo ìwà òtítọ́ rẹ̀ ìgbà fi sípò kan sójó lóòótọ́ ń bẹ̀ náà ó ń lọ sípò tó ga ṣé yóò jó lóòótọ́ àwọn kan tí mo rò pé ó yẹ ká wò nìyẹn so irú àkóbá àwọn káwọn ọ̀dọ́ náà jáde gbogbo ọ̀dọ́ nàìjíríà tán bá dìde láti gbẹ́nìkan sílẹ̀ èmi gbàgbọ́ pé wọ́n á lè bí ẹni tí yóò ràn ọjọ́ ọ̀la wọn wọ́n á lè gbé sílẹ̀. nípa ọ̀rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó sọ pé àwọn náà fẹ́ gba eh, di oyè ààrẹ nàìjíríà ní twenty twenty three ohun tó dáa ni because gbogbo oníkálukú náà ló ní èrò lọ́kàn kan tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ẹni tó dẹ̀ jẹ́ tó ti wà nípò gómìnà níbi ọdún mẹ́jọ tó dẹ̀ ti wà ní inú òṣèlú náà òun náà lẹ́tọ̀ọ́ láti sọ pé ó fẹ́ di ààrẹ orílẹ̀-èdè wa yìí ìwọ̀n nǹkan kan rí bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí nígbà tá a ṣe ẹ̀bẹ̀rẹ̀ fourth republic yìí tá a wà yìí nineteen ninety nine eh, alàgbà eh, ló di ààrẹ ọmọ Yorùbá ní south west ló ti wá nígbà tó kú ni eh, Yar'Adua Umaru Yar'Adua ó di ààrẹ láti ààrẹ ìwà làwọn ti wá north ti wá. ìgbọ́n wà tí ọlọ́jọ́ dé ẹni tó jẹ́ deputy wọn gbà gẹ́gẹ́ bí Jonathan tó wá láti south south ó di ààrẹ lẹ́yìn ìgbà yẹn náà lọ́wọ́ ní ẹni tó wà bẹ́ẹ̀ sìn Ahmadu Buhari láti Arewa tó bá wá padà wá sí south yìí náà ó dáa tó bá padà wá sí south west náà ó dáa ṣùgbọ́n nǹkan tí mi kọ̀ níbẹ̀ ni pé Nàìjíríà yìí ti di kò dàbí ìgbà kan tó yẹ pé ẹ̀sìn tó bá jẹ́ àbí ibi tó bá ti wá kò rílì kò kò jí nǹkan tó bọ́dà àwọn àwọn èèyàn wa ṣùgbọ́n sìn kò rí bẹ́ẹ̀ mọ́ ok ìgbà kan wà tó yẹ pé Abíọ́lá àti ẹni tó jẹ́ rọ́ọ̀nì mẹ̀tì Kingibe mùsùlùmí làwọn méjèèjì ilẹ̀ <laughs> kọ́ńbì àti ríjà kọ́ńdé àti ẹni tó jẹ́ dẹ́pútì ẹ̀ Jàfójò mùsùlùmí làwọn méjèèjì kò sẹ́ni tó jà nítorí ẹ̀ ṣùgbọ́n sì ká fi mùsùlùmí kúrò ní oyè tó jẹ́ eh, Buhari kí mùsùlùmí tún bọ́ síbẹ̀ tó jẹ́ Tinubu ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ń rò pé ṣé ó da bẹ́ẹ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wípé tó bá padà wá sí south wambi wípé ṣé kò lè kò sí kìrìsìtẹ́nì tó lè di ṣé kò sí kìrìsìtẹ́nì tó lè di ààrẹ wa ni then èyí tí mo tún rí bẹ́ẹ̀ ni pé àsìkò tá a wà yín sìn a gbọ́dọ̀ máa wo àwọn tó yẹ pé wọ́n sì ní agbára akíkanjú láti lè ààrẹ wa sọ ń gbà ọ̀sẹ̀ tó kọjá wípé ó ti rẹ àwọn at by December next year ló máa eh, eighty years you know ẹni tó bá ti ju àádọ́rin ọdún lọ tó bá ti ju seventy years lọ kò yẹ kó máa ṣe wàhálà káàkiri mọ́ òun náà níjọba fi sọ pé tó bá ti pé sixty years kó rìtáyà tó bá ń ṣiṣẹ́ ní civil service kó rìtáyà wọ́n kò ṣe kí nǹkan tó máa tún máa ṣe wàhálà nàìjíríà yẹn kẹ̀dẹ̀ rí ó ní nǹkan tó yẹ pé wọ́n gbọ́dọ̀ máa kò ṣe kí wọ́n bí ṣiṣẹ́ eh, wákàtí mẹ́fà lọ́jọ́ ní ọjọ́ kan gbogbo ìgbà lẹ gbọ́dọ̀ máa fi máa ro bó ṣe máa dáa fún ìlú wa yìí so kọ́lé mi rí bẹ́ẹ̀ nìyẹn eh, ó dáa bá ṣíwájú ó máa sọ pé àwọn fẹ́ di ààrẹ ṣùgbọ́n nǹkan tó yẹ kí wọ́n ro dáadáa ni so kọ́lé mi rí bẹ́ẹ̀ nìyẹn. èròǹgbà mi ni pé tábà ti mọ̀ pé táwọn ó ṣe tí ọ̀dà tẹ́bi ò pàwọ́ àtàwọn ọmọ ta nílẹ̀ tí ò ní wọn torí à àlù pọ̀ àròǹjà àrí kan wọn á lá àròǹjà àrí àwọn ọmọ sukùl àròwó tá ìran wọn àgbàrú títí àárí owó ilé wọn gbogbo ẹ̀ wọ́n gààrí wọn ráìsì wọn ráìsì ọ̀rẹ́pẹ̀ lọ́mọdé ń jẹ láàárọ̀ ọ̀wọ́n tí wọ́n ti mọ̀ pé àwọn bá ní sọ́dẹ̀rọ̀ wọ́n wọ̀ ọ́n ọlọ́wọ́n fọ́n rí ṣe gbogbo ẹni tó bá ti mọ̀ pé wọ́n bá wọ ọbẹ̀ tó bá ní sọ́dẹ̀rọ̀ ọlọ́wọ́n fọ́n rí ṣe àwọn tó wọ́n yẹn wọ́n bá ní sọ́dẹ̀rọ̀ torí bí ń paráàlú epo wọn bẹtiró wọn bá ń lọ lùwà nísìnyí oníyẹ owó mọ́tò bá a fẹ́rẹ̀ ẹja ẹja òṣèrà ẹran òṣèrà màálù òṣètọ́ àwọn fúlàní tó ń pa yorùbá kí ni wọ́n fẹ́ ṣe fún wa ń bẹ̀ ní ìrànlọ́wọ́ ti fúlàní bí wọ́n bá lo oko fúlàní pa yorùbá wọ́n ràn wá lọ́wọ́ wọ́n wọ́n ràn wá lọ́wọ́ tí a bá lè ṣe tí nàìjíríà ò fi dáa táwọn náà ò fi rí jẹ táwọn fi rí mu èmi mi bàtú gàbárì mọ sọ̀rọ̀ wọ́n ṣàánú wa káyọ̀ mọ́ gbowó gan dàn kákú dìbò fún wọn tẹ́fàtẹ́fà là ń gbowó ibi owó tá à ń gbà náà ń pa àwọn tí ń gbà èmi àbá ń gbà rí o àmọ́ àwọn tí ń gbà ibi rẹ̀ náà ń pa wọ́n agolo ráìsì kan jẹ wọ́n ń yà ń jọ ń yà tí fún alákàrà ọ̀pá mẹ́ta tí ò tó dá nǹkan kan ti tán èmi ò bá wọn gbà rí o mo sì ní bá wọn gbà. ká má gba nǹkan kan kí wọ́n kú jẹ́ ká bàbá fẹ́ dì fún wọn ká dì fún wọn bá a kú dì fún wọn tẹ́lẹ̀ wọn ti mọ bí nǹkan wọn ṣe wọlé adi adi ìyá rẹ̀ wọ́n ń yọ gàrí rẹ̀ lára wa. ìgbà tí Buhari a rò wípé bóyá ó máa rọ̀ wá lọ́rùn ni a rò bóyá ó máa rọ̀ wá lọ́rùn ni so nǹkan tẹ́mi wò ni wípé ìgbà tí a dáwọ́lé ti Buhari àárín géènì a padà blame ara wa ni èmi ò rò pé ó tún nídìí káwọn bàbá yẹn tún padà lọ mọ́ kọ́kú jẹ́ káwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké tí wọ́n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bóyá káwọn náà kán take over káwọn bó ṣe máa rí èròǹgbà tèmi. àwa aráàlú ìmọ̀ràn tí mo ní ni wípé ká mọ ẹni tá a fẹ́ dìbò fún ká dẹ̀ má torí àtẹnujẹ ká sọ bó wà nù because àwa náà la máa padà jẹyẹ èròǹgbà tèmi ni. bàbá wa Bọ́lá Ahmed Tinubu tán náà fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ohun tó dáa ni torí pé ńgbà tí wọ́n ṣe Lagos tán ṣe Lagos State Governor a rí ìgbìyànjú wọn nípa oríṣiríṣi nǹkan tí wọ́n mú wá láti jẹ́ kó jẹ́ ìgbádùn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó àti ẹni tó ń ṣiṣẹ́ níbẹ̀ àti agbègbè rẹ̀ a dẹ̀ rí i pé ẹgbẹ́ tí wọ́n gbé lọ́wọ́ ẹgbẹ́ gidi ni and then àtàwọn tó dẹ̀ ń bá wọn ṣèjọba wọn ṣe dáadáa àti wípé tí a bá ní kí wọ́n mọ̀ ṣe ta ló tún fẹ́ ṣe torí wípé a nígbàgbọ́ nú wọn torí pé mi máa ń wo ọ̀rọ̀ nǹkan kankan tí wọ́n ṣe tọ́jà wípé ó jẹ́ ká mọ̀ tán pé ní dividend of democracy nípa nípa dídá SCDA e e lẹ̀ láyé bàbá wa eh, Ọbásanjọ́ nígbà yẹn wọ́n sì tún ní àǹfààní láti fẹ́ máa jẹnẹrétì iná ní Lagos State ń gbà yẹn bó tiẹ̀ jẹ́ wípé àwọn tó ń ṣèjọba lọ́wọ́ ń gbà yẹn wọn ò aláwọ̀ wọn ṣùgbọ́n wọ́n ní ohun tí à ń pè ní ìgbáyégbádùn mẹ̀kúnnù ń bẹ lọ́kàn wọn tẹ́gbẹ́ bá ti fún bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tíkẹ́ẹ̀tì ká gbárùkù tì wọ́n ká dìbò fún wọn ká jẹ́ kí wọ́n wìn ká má ṣe bí ibò Abíọ́lá ká jẹ́ kí wọ́n rìn ká má wéṣì tíkẹ́ẹ̀tì nílẹ̀ yorùbá kí o gbowó fowó pọ̀ ká gbárùkù tì fún wọn tó bá jẹ́ pẹ́ lómi náà wọ́n mú wẹ́ tó bá ti jẹ́ ọmọ yorùbá ká dìbò fún ká má ṣe opposition party because àmọ́ pẹ́gbẹ́ wọn ló ń bẹ lóde lásìkò yìí ẹ jẹ́ ká ṣe ti ẹgbẹ́ yẹn ká dìbò fún wọn kí ohun táwọn ń pè ní democracy kó lè wá sílẹ̀ yorùbá. adúpẹ́ fọlọ́ ọba tó dá wa ọlọ́mọ ẹni tó dáa ó sì mọ ẹni rẹ̀ ẹni tí tí ó bọ̀ wá dùn tó bá fẹ́ tó fẹ́ dórí fún gbogbo nàìjíríà yìí bàbá wa abdulhamid bọ́lá tinubu ìgbà tó ń jẹ gómìnà ní lagos tẹ́lẹ̀ rí agbádùn wọn nípa ọ̀dà ó dùn mọ́ wọn nú ọ̀tọ́ náà bá ní pé wọ́n jẹ mẹ́sẹ̀sì náà lórí wa kó wá ní ìbẹ̀rù ọlọ́run nígbà wọn jẹ gómìnà tẹ́lẹ̀ àkọ́ agbádùn wọn dáadáa èkó yàtọ̀ wọ́n tún kò ṣe wọ́n tó bá jẹ bẹ́jẹ̀tì náà kó rántí wọ́n ṣe ṣe ti gómìnà tàná tí wọ́n ṣe dáadáa tá a gbádùn wọn kí wọ́n bá fi bẹ ọlọ́run bá sí tẹ́fẹ́jẹ náà ọlọ́run tó wọ́n débẹ̀ o mọ òrùgbà ni pé kọ́lọ́run tó wọ́n débẹ̀ tó wọ́n débẹ̀ gan-an á ti pè àwa Yorùbá díẹ̀ á pè àwa Yorùbá kì í ṣe díẹ̀ á pè àwa Yorùbá àwọn mọ̀kọ́ àwọn náà ti wà lórí Nàìjíríà báyìí ìgbà kọ́nà wa kọ́nà bá kọ́nà bá kọ́ wọn kọ́nà kọ́ wọn ṣe kọ́ wọn máa ṣe kó jẹ́ kó wọ́n ṣe yọrí torí kẹ́yìn ṣe kẹ́yìn ṣe kọ́ dàṣẹ́ yọ dàjù kọ́nà wa fi àbákà sí kọ́nà jọ ọ̀dà owó mi kún wa kọ́nà owó mi kún wọn lọ kò wà nínú káwọn fàdá ràn lọ́wọ́ àwa àwa aráàlú náà àmọ́ kátà ń ṣe mọ́ kò wà ní pé táìmù yìí ẹ̀ka mọ́ tẹ̀lé eléyìí kò kò kò tilẹ̀ mọ́ ìgbà tó fà ìgbà tó fà ńlá sí náà asá à ń jẹun à ń jẹ tó wà ní tó wà là ń jẹ à ń gbádùn kí mọ̀ kó pé ẹnìkan fẹ́ fà ńlá sí jẹ fún aníwó kan olùkọ́ sí mọ́ ẹ̀ka tẹ̀lé tó mọ̀ kí yóò ṣe tó dà ní ká tẹ̀lé tó pé wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run tó pé tó bá wá ṣe ká bá yẹ àwọn fìbọn lọ́ọ̀bá kún ní kókó tó pé kàwọn fún anílá sí fáfíà kan kó náà kan Nàìjíríà yìí má àdó àti àti tó ṣe tó da fún anílá tó da dáníbẹ̀ ọlọ́run òun ni kó ṣe fún wa kó dáa ká gbádùn wọn